ẹ káàbọ̀ padà ẹ̀yin ara lé kí a tó lọ lẹ́ẹ̀kan èmi àti àlejò mi jọ ń yànnà náà ọ̀rọ̀ mẹ́kọ̀ bí a ṣe máa kun ojú wa tó máa gún régé tí àdẹ̀ ní ṣe oge láṣerége àlejò mi wọn á béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ àlejò mi mo béèrè lọ́wọ́ wọn pé ṣó pọ̀ dandan fún obìnrin tó fẹ́ ṣoge láṣe decently as in tó jẹ́ pé èèyàn máa ṣe dáadáa ṣó pọ̀ dandan kéèyàn lọ sí ọ̀dọ̀ makeup artist láti sọ pé òun kọ́ makeup nítorí pé ó fẹ́ kun ojú ara ẹ̀ tí ìṣepò fẹ́ fi ṣiṣẹ́ ṣe àlejò mi bá sọ wípé lóde òní kò dandan kéèyàn ṣe sọ pé òun fẹ́ lọ sọ́dọ̀ professional kó kọ́ òun ní bó ṣe ń lo makeup àmọ́ ó lè kọ́ látòrí YouTube ìyẹn ni àjọ ń sọ kí a tó lọ sókè lọ́hùn tẹ́lẹ̀ àlejò mi ọ̀rọ̀ YouTube tẹ mẹ́nu lé yẹn òun ló máa mú mi bèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n kun ojú wọn wọn kún dáadáa yìí náà tẹ bá béèrè lọ wọn pé dóná ta ló ti ẹ̀kọ́ ẹ ṣe ń kun ojú wọn láwọn lọ sórí YouTube náà ni mi ì sọ pé kò dáa kéèyàn lọ sórí YouTube láti lọ kọ́ bọ́ ṣe ń ṣe nǹkan kan àbí òmíràn àmọ́ ṣé kò dáa ṣé kò bẹ́tà kí èèyàn kúkú ń lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ pé a lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé òkè kí ló dé tẹ̀fà lè lọ sápá òkè kí ló dé tẹ́lẹ̀ ń padà wá sápá lẹ̀ kí ló dé tí kinní kan tẹ́ má lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́yìn méjèèjì má lè interact ju pé kẹsọ pé òkè o màá máa wo bẹ́ẹ̀ nìkan ṣe ń ṣe láti ṣe tèmi. ṣe rí um, ìpele méjì lọ́rọ̀ ìpín sí mo ti rí àwọn èèyàn tó kọ lórí YouTube and they professionals wọ́n good àwọn kan wà tó jẹ́ pé they are fast learners àwọn kan wà tó jẹ́ pé they are not fast learners and ibi kejì tó tún wá pín lọ ni pé àwọn fídíò kan máa wà tó jẹ́ pé wọn ò ní ṣàlàyé bí wọ́n ṣe ṣe ṣẹ́ẹ̀dì ìgbà tí èmi gan fúnra mi fẹ́ lọ kọ́ makeup tí máa ń ṣe makeup tẹ́lẹ̀ mo máa ń ṣe bẹ́ẹ̀ ni pé mo mọ̀ ń ṣe dáadáa ni àfìgbà tí mo mójú mi débẹ̀ tí mo rí bí wọ́n ṣe ṣe because ó máa ń ní àwọn terms tó máa ń lò nínú makeup ó máa ń ní àwọn trick tí wọ́n máa ń lò láti fi achieve everything tó ń ṣe yẹn so ní YouTube wọn ò ní lo terms yẹn wọn ò dẹ̀ ní sọ àwọn trick yẹn ọkàn máa yà bí bí àwọn èèyàn ṣe máa ń rí ní ojú ọkàn máa yà ni ẹ wá máa wò pé báwo náà ṣe ṣe lé kí ló fà á tí wọ́n ṣe ṣe eléyìí bá ẹ nímọ̀ pé ó ní trick tán lò ó ní term tán lò so èmi ò bá sọ wípé even téèyàn bá tiẹ̀ máa kọ on YouTube ó máa ṣe pàtàkì tó bá lọ síbi tí wọ́n ti ń kọ́ láti lè mọ̀ wípé à èmi gan fúnra mi o ó dá mi lójú nǹkan tí mò ń ṣe yìí. ok torí tí wọn náà bá fẹ́ fi ṣiṣẹ́ ṣe tó bá ní studio ẹ̀ léni tó bá tiẹ̀ wá ní àwọn student tó fẹ́ wá kọ́ lọ́dọ̀ ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣàlàyé terms wo ló fẹ́ lò trick wo ló fẹ́ sọ fún wọn ó kàn lè máa ya fún wọn wọ́n á fẹ́ mọ bó ṣe ṣe trick nǹkan tó fà á pé jẹ́ pé bá lọ sókè èlé ìgbọ́dọ̀ padà wá sílẹ̀ ẹ gẹ́ẹ̀tì kan tèmi tẹ̀ ń sọ mọ̀ fún èèyàn tó mọ̀ pé kí o mo níṣẹ́ mi lọ́wọ́ mm. iṣẹ́ mékọ̀pù kan ló wù mí láti fi pa owó mm. àmọ́ tí bá fẹ́ lọ sẹ́nu iṣẹ́ tèmi ó wù mí kí n kun ojú kójú mi gún régé ṣó pọ̀ dandan fúnru ẹni bẹ́ẹ̀ yẹn láti ṣe lọ sọ pé òun fẹ́ lọ kọ́ makeup law professional tàbí orí YouTube yìí náà ó lè achieve ẹ̀. ẹ ṣe mọ̀ pé tí a bá múra dáadáa a mọ̀ pé a múra dáadáa tí a bá kun ojú wa yìí náà tá a bá rí ojú ẹlòmíì àmọ́ ìpè tèèyàn yìí ó dáa díẹ̀ ju tèmi lọ àbí tèèyàn yìí mo dẹ̀ tó wá láìkí ẹ̀hún so èèyàn tó bá kọ lórí YouTube tó bá yanrantí tó bá dé ta kò nídìí láti ṣẹ̀ṣẹ̀ máa ṣe àwọn èèyàn gan á ti máa kọ́mẹ́ǹtì lé makeup pípa pé aunty I like your makeup bọ̀wọ́ tó kọ lórí YouTube tí ó sì ẹni tó kọ́mẹ́ǹtì lórí ẹ̀ pé bí àwọn láìkí makeup tó ṣe olùtàn yẹn máa ti mọ̀ pé iṣẹ́ tí mo ṣe yìí mi gẹ̀ẹ́tì ẹ̀ ní o <laughs> àti di pé bí akíwọ́nú rẹ̀ lọ sí because ibi tán ti ń kọ iye tó ń kọ́ àwọn tó kàn fẹ́ kọ́ personal ó lọlẹ̀ ju iye tó ń kọ́ àwọn tó fẹ́ kọ́ professionally so ìwọ tó bá ti ṣe tó ti rí pé o ò gẹ̀ẹ́tì o kò rí bó ṣe yẹ kó rí má wulẹ̀ tanra ẹ jẹ dìde kó lọ síbi wọ́n ti ń kọ́ kó lọ kọ́ bó bá ti jẹ́ weekend class. tó bá ti jẹ́ weekend class that will be on the safer side. ok tó bá ti di pé ìyàwó ilé ń kunjú ọkọ ẹ̀ ń complain gbogbo ìgbà pé kí ló wá fà yìí kí ló wá fà yìí tó gba ọ̀nà yàbá lọ yàbá ṣé bó ṣe ní dáhùn yóò fà níyẹn wá sí mọ̀ pé nǹkan tí mo fà yìí o kò rí bẹ́ẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ èèyàn kẹ̀dẹ̀rí máa fi ṣèbínú ni what do you mean. nǹkan eh. tí mo feel ẹ̀ eh, àwọn tó máa ń ṣe makeup tó jẹ́ pé wọ́n ń ṣe dáadáa yẹn èmi believe pé ọ̀tọ̀ nìkan táwọn máa ń rí nínú mirror. tó máa ń rí nínú mirror kì í ṣe nǹkan tẹ́yìn ń wò làwọn náà wọ́n máa jáde máa rí ẹlòmíì kó tí má ṣe wọ́n sójú mi tí mo jáde tí mo rí ẹlòmíì orí èèyàn tèmi jọ máa mọ̀ pé ah tèèyàn yìí fáyìn o màá fẹ́ bí pé ah, báwo ni ẹ ṣe ṣe kinní yìí èmi náà mọ̀ pé fọ́ọ̀tì kan yìí wà níbi tẹ́mi gan ti ń ṣe tọ̀dọ̀ mi nìyẹn ó ní nǹkan kan tó yẹ kí n mọ̀ tí bọ́ ẹlòmíì náà ló tọbẹ̀ ṣe sọ yẹn ìtọ́ máa ti ṣe yẹn ló fáìn jù lójú òun ló máa fáìn lójú wọn láì ṣe pé wọ́n ń díbọ̀ o láì ṣe pé wọ́n ń dínkù ẹlòmíì ó tiẹ̀ mú mi rántí ibì kan tí mo ti lọ ṣe makeup tẹ́mọ̀ ẹlòmíì confucianist ni wọ́n ẹ ti wo makeup lórí YouTube ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ tọ́ ẹ bá fẹ́ máa correct wọn ẹ fẹ́ máa kọ́ wọn ní nǹkan tó yẹ kán ṣe. ok at the end of the day gbà tí mo make up fún ẹ màá lé ẹ̀tọ́ make up ló bá bá mi pé òun fẹ́ kọ́ make up ah mo bá ní àǹtí ṣé kò ṣe ilẹ̀ ń ṣàlàyé lẹ́ <laughs> ń kọ́ mi. àwọn lè fẹnu wa mọ́tò. àwọn lè fẹnu wa mo wá wò pé bí kò ń ṣe so ẹlòmíì tó ṣe wà yẹn nǹkan tóun bá ti ṣe lójú tiẹ̀ yẹn tí kò bá tí ì rí tẹlòmíì kò ní mọ̀ pé à ah, iṣẹ́ ìkù síbì kan fún mi. ok ẹ